بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه أستعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله تعالى الذي علم الإنسان ما ينفعه في الدنيا والآخرة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله والسلام عليه وعلى آله وصحابه وجميه من والاه بإحسان إلى يوم الدين ما بعد أيها الأخوة أقول لكم السلام عليكم ورحمة الله وبركاته أنا أقف الله الله الله أبتي أدقفوا ọlọ́ọ̀bá yìí náà ni ọba tí ọpẹ́ tọ́ sí òun náà ni ọba tí a máa fi gbogbo ẹ̀yìn fún torí pé ìkápá oore èyí tí máa ṣẹlẹ̀ sẹ́dá lórílẹ̀ tá a wà yìí ọwọ́ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala òun náà ló wà bákan náà èyí tá a tún mọ̀ lóore. ní áhírà àwọn àlùfáà ní kò sí lọ́wọ́ ìntàgbá bí kì í bá ṣe ọwọ́ ọlọ́ọ̀bá Allah èyí tó dá gbogbo nǹkan èyí tó wá ga jù nínú oore èyí tí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala tí máa ṣe fún yà òun náà ní Islam àwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ọ̀bá ikú ṣe wá ní mùsùlùmí àpadà sí ibú àpadà sí ìgbà èyí tí máa bá yàn tí yóò máa jẹ́ni tó mànà tí yóò padà wá di ẹni tó tún wá wọ̀gbẹ́ tó sọnù ọlọ́mọdé obìnrin kọ̀ọ̀kan wa. ẹ̀yọ́ ń ọlọ́ọ̀bá nínú oore èyí tá a dúpẹ́ ní ìtọ́lọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ṣe fún wa. allama al-insana ma yanfarihu fi dunya wal akhirah ọlọ́ọ̀bá aláà ọba dáadáa ni tó sì fẹ́ dáadáa gbogbo ọmọnìyàn pátá lórílẹ̀ nínú dáadáa tí ọlọ́ọ̀bá wá fẹ́ gbogbo ọmọnìyàn ọlọ́ọ̀bá aláà ó fi ọmọ ọmọnìyàn ìmọ̀ kan tó já sí pé ìmọ̀ yìí ìyìn tí ó ṣe láǹfààní láwé tó wà rí ọlọ́ọ̀bá jẹ́ ò má ìyìn tí ó mójútó táwọn èrò fi dá ọlọ́ọ̀bá fi mọ́mọ́ nìyàn nítorí ẹ̀ ló sọ Al-Qur'ani kalẹ̀ fanabi Muhammad bákan náà ìyìn tí ó jẹ́ àǹfààní orí fọmọnìyàn ní ákírà ọlọ́ọ̀bá aláwọ̀ tó fi máa torí pé tí a rí ọmọnìyàn bá ti dáa ákẹ́yà ló ń ṣe kiri jama yóò dáa àmọ́ tí ò bá ti ṣàǹfààní fún èèyàn lárúta wá yìí àwọn àlùfáà ní kò ní jẹ́ àǹfààní fún ní ákẹ́rà àwọn ajẹ́rìí pọ́lọ́ ọba aláwọ̀ náà lọ́lọ́run ọba tí ò lórogún ọba tí ò lọ́ba kan bákan náà sì ṣe rí pẹ́lẹ́ wa Muhammad sallallahu alaihi wa sallam ẹrú sí ọlọ́run òjíṣẹ́ ọlọ́run bá ní í ṣe àwọn àbí ọlọ́run bá aláhùn kó bá wa kẹ́ ànábì àwọn sọ̀rọ̀ bá ọlọ́run bá wa kẹ́ wa gbogbo àwọn tó wá ń lo ìlànà èyí tí ọlọ́run bá aláhùn tó pè lẹ́sìn fánàbì nínú alukur'an èyí tí ọlọ́run bá tó pè lẹ́sìn fánàbì sọlá sọlám nínú súnà rẹ̀ àwọn tó ti lọ́nu ọlọ́run bá àwọn táwa ń bẹ láyé táwa náà wò kàn nípa afẹ́ fi ẹ̀sìn jọ wá afẹ́ fi ìbáradà jọ wá a fẹ́ fi ìwà jọ wá a fẹ́ fi iṣẹ́ sí dáadáa a fẹ́ fi jọ wá kọ́lọ́jù rẹ̀ fẹ́ nìkan kan wa bẹ́ẹ̀. ọlọ́mọdé ọmọ wa ọlọ́mọ aṣọ wọn ni múmi ní ọlọ́mọ yọ káfíìrù láàrin ọmọ sì yọrí bídíà láàrin wa. ìkúwọ́tẹ̀ iman ntí a fẹ́ gbé wọ̀ ó ti ẹ̀já sí wípé a ti ṣe mọ̀kọ́dímà lábára ọ̀rọ̀ yìí òun náà ni àdáàbò lisan àdáàbò lisan ẹ̀kọ́ èyí tó ṣe pàtàkì fún mùsùlùmí. ẹni tó bá jẹ́ ọmọ lẹ́yìn àdúgbò Muhammad tó jẹ́ alùsùnà ẹkọ tí ó ní nípa báwo la ṣe lo ẹnu ẹni ahọ́n wa la ṣe lò tá a lo fi láyé àti táwọn ò ní sí nínú àwọn ọ̀dá tó já sí wípé nígbà tó bá ń bèèrè lọ́wọ́ yí pé kí ló gbé yín wọn lẹ́yìn gbogbo òru tẹ kí láyé lẹ́yìn gbogbo àrùn tẹ gbà láyé gbogbo àwọn iṣẹ́ dáadáa tó ṣe láyé má nìyí dúró déédéé àwọn wípé wa wọn àwọn ẹnu àwọn ẹ̀yẹ́ bí sọ ọlọ́run bá yá nínú tá a ti ṣàlàyé lórí agbọ́nrin ọ̀rọ̀ yìí òun náà ni wípé ṣe rí ahọ́n ọmọnìyàn òun náà níṣẹ́ tó ń ṣe láyé gbogbo ń tá a bá fa ọhán sọ àpèjúwe ọmọnìyàn pẹ̀lú ń tó sọ lẹ́nu. ó dà gẹ́gẹ́ bí àgbẹ̀ tí ń ṣe kí jama tí ń ti nǹkan bọ̀lẹ̀ ni. a sì mọ̀ wípé àgbẹ̀ ọmọ ti nǹkan bọ̀lẹ̀ ní ìrọ̀lẹ́gbà wípé nǹkan sì bọ̀lẹ̀ yìí bójú yi rọ̀ sí tó bá wù owó ṣe kí jama owó kórè. bẹ́ẹ̀ náà ni gbogbo apáta ìta sọ. àwa náà dàbí àgbẹ̀ ni tó ń gbin nǹkan yóò padà kó níwájú ọlọ́run ní àlìkìyàmà. àwọn olùfọwọ́ wa ní nígbà tá a ti mọ̀ báyìí kí ló wá lóore jù fún wa tá a mójútó tá a fi jẹ́ni tí ó kó dáadáa wájú ọlọ́run níṣẹ́ látara ń tá a ṣe kí ni ń tá a sọ jáde lẹ́nu àwọn àlùfáà tó bá wá rí bẹ́ẹ̀ tá a fẹ́ jẹ́ nǹkan nínú àwọn àlùkùnmà tí ó gbá dáadáa pàdé látara tí ń fi ẹnu rẹ̀ sọ jáde. àsùntù àfùdọ̀lù wà hasan. àwọn àlùfáà ní kí ẹ máa dákọ́ lọ́pọ̀lọpọ̀ ó máa dáa pọ̀ o ó sì lóore. ìgbà wo la máa ń dákẹ́ ìgbà wo la máa ń sọ̀rọ̀ ìgbà wo tó sí wa mẹ́nu ìgbà la sọ̀rọ̀ wọ́n ní ìgbà tá a máa ń dákẹ́ yìí sunna àdúrà Muhammad sallallahu alaihi wasallam ojúwe rẹ̀ ìgbà la máa ń sọ̀rọ̀ sunna àdúrà Muhammad sallallahu alaihi wasallam ojúwe rẹ̀ wọ́n ní tí a bá wà àdìsí sí àfọwọ́ Muslim àti Bukhari gbà wá wọ́n lè lọ́dún wa Muhammad sallallahu alayhi wa sallam sọ yìí pé man kana yu'minu billahi wa yawmil akhir falyaqul khayran aw yasmut. anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ní ẹnikẹ́ni tó jẹ́ ni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹnikẹ́ni tó jẹ́ni tó ṣe kíni tó gba àláàgbọ́. kò wọ́n ṣe àlọ́ nìkan òun bákan náà onítọ̀hún sọ fún wa nínú ìṣesí rẹ̀ ipò ń gba àláàgbọ́ ó tún sọ fún wa nínú ìṣesí rẹ̀ pé aláàníkan kọ́ òun kódà ní kìí àmọ́ ó ṣe kíni òun gbàgbọ́. Ànábì ní kí la fi mà sallallahu alaihi wasallam. Ànábì ní onítọ̀hún yìí tó ń júwe ìgbàgbọ́ nu ọlọ́run fún wa yìí àtàlìkìyàmà anábìrì tá a fi mọ̀ ní pé fálì yá kúl khayra anábìrì kò máa sọ dáadáa gbogbo ìgbà tí yóò máa sọ̀rọ̀ kó rí i pé in tó ń jáde lẹ́nu òun dáadáa ni. kí ni dáadáa tí máa ń jáde lẹ́nu ọmọnìyàn òun náà ní gbogbo ọ̀rọ̀ tí yóò sọ tó níbàámu pẹ̀lú tẹ́lẹ̀ ọba sọ́nà alukur'an ọ̀làní arúgbìnlá ìmìnà ṣẹ́yìntàn ní wọ́n jì ìyá ayélujáde ìnà amẹ́nu òtàkùnwá wọ́n kú orúkọ ìlàwọ́ sẹ́dídà. ọlọ́ni wọn ti ẹni gbàgbọ́ òdodo èyí tẹ́ gbọ́dọ̀ ń gbọ́. tàkùnwá ọlọ́ni ọ̀páyà ọba tó darí wàkúlù kọ́ ìlàwọ́ sẹ́dídà ọlọ́ni tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ dáadáa ni ẹ min qawlin sadida kíyàn sọ̀rọ̀ kọ́rọ̀ ó sì níbàámu pẹ̀lú qala Allahu wa qala Rasul. èyí náà sì mà pé gbogbo ọ̀rọ̀ tó bá níbàámu pẹ̀lú qala Allahu wa qala Rasul kí ló mọ̀ dọ́jọ́ máa òdodo. min qawlin sadida kíyàn sọ̀rọ̀ ó sì jọ́rọ̀ tó dáa òun lọ́rọ̀ tó sọ tó níbàámu pẹ̀lú ìfẹ́lẹ́fù wa tó fi yọjú ọ̀rọ̀ nìkan ìṣẹ̀dí ìdẹ̀ nínú ọ̀rọ̀ tó da ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ tó sọ tó já sí pé àwọn ọlọ́gbọ́n àwọn olóyè ni máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọlọ́wà ní tẹ́lẹ̀ wọ́n ń ṣe léyìí yusli lakum amalakum wayakfir lakum zunubakum ọlọ́ni yusli lakum amalakum ọlọ́ni a máa túnṣe yìí ṣe ọ̀rọ̀ tó bá sọ tó dáa ọlọ́ni á fi tún iṣẹ́ rẹ̀ ṣe. wọ́n yóò fi lẹ́kùn zolo bẹ́kùn bákan náà ọlọ́ni ọ̀rọ̀ tó ń sọ tó dáa á fi forí ẹ̀ṣẹ̀ á fi àìṣẹ̀ kú òfò. ọlọ́run àwọn wa ni látara ẹni tí ń sọ̀rọ̀ dáadáa tó tara ọ̀rọ̀ dáadáa rẹ̀ tó fi ń bá kùránì mu tó fi ń bá súnà lẹ́bi wa Muhammad sallallahu alaihi wasallam tó fi bá a mu fàkọ́dí fúlẹ́fẹ́ fọlọ́dá ní ààbò ìmà ọlọ́ọ̀lẹ́ tó bá ń ṣe léyìí níṣẹ́ nínú ẹ̀rọ mùmínì ọlọ́ọ̀ni ẹ sọ fún yín pé ó ti jèrè ní ìjèrè kan tó tóbi láyà tàlìkìyàmà èrè tá a fún yàn rí fáwọn náà àbí má wàhùwà jánà òun náà làlùjánà. Ànábì wa ni man kana yu'minu billahi wa yawmil akhir falyakul khayr aw yasmut. Ànábì ni kò sọ dáadáa. Ànábì wa ni tí ò bá wá rí dáadáa tí ó ṣe kíni jẹ́mọ́ tí ó sọ. Ànábì ni intanet fi màá bí olùgbàgbọ́ òdodo ni ó gbọ́ lọ́rùn gbọ́ bá lè kíámọ̀ gbọ́ yóò dákẹ́. Ìtumọ̀ rẹ̀ ni wípé ṣe rí mọ́mì ní tí ó bá sọ̀rọ̀ dáadáa ni ó sọ ṣe rí mọ́mì ní tí ò bá ní dáadáa tí tí ò bá ní dáadáa tí ó ṣe kiri jama tí ó sọ ìgbà yẹn ni máa dákẹ́. àdìsí yìí abanu tíra fáwa Muslim àti Bukhari òkúwọ́tẹ̀lì ìbáyìí. kí là ń gbọ́ inú àdìsí ajá sí wípé gbogbo ẹnu kẹ́ni nínú wa tó bá fẹ́ kó ahọ́n rẹ̀ níjàánu tó fẹ́ kó ẹnu rẹ̀ níjàánu láti lè máa wà lùjẹ́nà látara tí ó máa sọ yín tí ó máa sọ ní dáadáa tí ó máa wá ní dáadáa tí ó máa sọ kí ni jàmáà yóò dákẹ́. afawa okuba bùnà amur kultu ya rasulallah ma najatu abu kuba ọmọ amir ọlọmọ ẹnsi ọmọ bẹ́ẹ̀ níbi wa muhammad sallallahu alaihi wasallam ó ní ìlànà nọbì kí là ń pè ní iyege ká tán bá ní yege láyé tá a wáyé kí là ń pè bẹ́ẹ̀ yege nínú sàárè kí là ń pè tọ́ba ní kódà gan yege ojú ụlọ kí là ń pè bẹ́ẹ̀. àfọwọ́n okú báyìí ọmọ ụlọ olùbẹ̀rẹ̀ àdébí Muhammad sọlá àṣẹlẹ̀ ìpèrè àdébí bá mi ṣàlàyé tàbá ní yege. àdébí wa dá lóyìn pé kọ́lá ìyá bàtà amsik lisanik. amsik aleika lisanek anabi ni amsik gbámú kí ni tó wà á gbámú aleika lisanek ìntó mu kò ń ṣe kó mu nìkan o tó bá ní aleika ismu ní fíìmù làwọn lọ́dọ̀ àwọn ìtumọ̀ ẹ̀ pé ìjọ gbàmú òun náà ni tó jẹ́ ọ̀rọ̀ ọ̀yọ̀ fún ẹ kó mú tó bá fẹ́ yege lẹ́yìn òun náà ni ahọ́n rẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé níkàápá lórí ahọ́n rẹ̀ níkàápá lórí ọ̀nà rẹ̀ ìjọ máa jáde bẹ̀. tó o bá ti lórí tó o máa fẹnu sọ ó yege. ẹ wá wáyé lónìí mélòó mélòó nínú àwa tá à ń kírun mélòó mélòó nínú àwa tá à ń gbààwẹ̀ mélòó mélòó nínú àwa tá a jẹ́ alùsùnà la ní kápá lórí tá a fẹnu wa sọ. ọ̀sẹ̀ tó tán yìí ìwọ́n náà máa ń tó sọ lọ́rọ̀ tí wọ́n náà bá ń wọ́n lórí òṣùwọ̀n fúnra rẹ̀ ìwọ́n náà rí i pé èyí tó sọ tó dáa kò tó nǹkan. èyí tí òdà ń ṣe jama ló abẹ́ni tó ń sọ̀rọ̀ àwa ni kí ló ń sọ jáde lẹ́nu oúnjẹ òní ló ń kọ́ ṣe àwọn òun sọ dáadáa jama. bó ṣe ń kọ hip hop òun náà ló ń kọ fújì bó ṣe ń kọ fújì òun náà ló kọ bó ṣe ń kọ òun náà ló kọ apala ọlọ́run tí dàda ló jáde bẹ̀. àwọn ibi tó fi bí ó jókòó ọlọ́run náà ló fi ń naréètì yorùbá tó wò nígbà tí bàbá yẹn lọ lé olóògùn tó lọ gbà á fún ìkejì rẹ̀ tó ń fi sí kinní kan fún tó fi wá gbà kan fún àwọn ọ̀rọ̀ ló fi sọ jàmọ́ àṣírí ọ̀rọ̀ ló fà wọ́n sọ ó ń fa ọ̀rọ̀ rẹ̀ naréètì fíìmù ìyá ọmọ wòrán wòrán orí eré ìtàgé ó fa hàn rẹ ó fi ń ṣàlàyé tí wọ́n sọ nínú kòtò ọ̀run kòtò ayé ayé àkàmàrà ṣé dáadáa náà ló fa hàn sọ àwọn náà ló ṣàlàyé tó ṣe ní American film Chinese film bíjẹ́ ní bó ṣe gòkè lọ tó fi ré jábọ́ pápá ẹ̀ fi ká ṣe dáadáa ló fi àwọn ọ̀sẹ̀. ẹlòmíràn sì ní gbogbo àwọn tó dárúkọ nínú ọ̀rọ̀ yìí owó tí ẹ dá ohun fi tóun dárúkú jù náà ni kó máa fa ọ̀rọ̀ bá tó máa làkejì rẹ̀ jẹ́. ànábì ní sallallahu alaihi wasallam ọ̀rọ̀ yẹn fún ẹ kó ní kápá lórí kíni lórí tí ó máa fa àwọn àrẹ sọ tó bá ti kápá hàn rẹ à ó ìyẹn ṣe ọlọ́ọ̀bá wa ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ni a'udhu billahi minash shaitani rajim ma yanfadhu min qawlin illa ladayhi raqibun atid ọlọ́ọ̀ni kò sí ń tẹ́ ẹ bá fẹnu yín ìwí jáde lọ́rọ̀ illa ladayhi raqibun atid bẹ́ẹ̀ ṣe ń sọ ọ́ báyìí làwọn ọlọ́run bá ti yan àwọn olùkọ́ méjì kan tì yín òun náà lè kí ìbà àti ìdè wọ́n ń kọ́ kalẹ̀. nínú àwọn mi ọlọ́run ní kí ràn máa kà sí bí ní àlàmúnà máa tọ́fàlù ọlọ́run ní àwọn tó sọ ìkírun máa kà sí bí àwọn alápọ̀lé ni wọ́n alápọ̀lé ni wọ́n fáwọn tí kí sọnù ìyá àlàmúnà máa ń ṣe ní sílẹ̀ àwọn ojú ìjọba ẹ̀ làwọn mà. ayé lè lè dàrú kó má lọ sí skul kó ló lọ kọ́ ní Clifford University ló ti jáde kó ti jáde mẹ́ ayé lè ti lè dàrú mẹ́ ayé lè lè kówó jẹ kó lọ sáyẹ kó lọ lọ EFCC torí pé mọ èèyàn ayé lè ti lè dàrú abúlé kìí àmà ọlọ́lá tó kọ́ wẹ̀ lè dàrú mọ́ ọ lọ́wọ́ ọlọ́wà ní gbogbo ń tá a bá wá fẹnu yìí sọ jáde kò lọ. kò bọ́ máa wọn rọ̀kìbà àti àfíìdì lọ́wọ́ àwọn ń kọ́ kalẹ̀ ń tiwọn. ìkúwọ́tẹ̀lì ìmáàlì ara yìí ń bẹnu sọ́tò lọ́kọ́ ayà yìí tì. wọ́n kọ́ mi sẹ́yìn nínú àwọn àwọn àlùfáà ara tí wọ́n ti kọjá wọ́n máa ń bèmí àti sọ̀rọ̀ nípa ìjẹ́ àmójútó ara wa fáàsì sóríire ayé àtàlìkìyàmà àfáà ní ìwọ tó o bá fẹ́ sóríire ayé àtàlìkìyàmà ifas lisanaka ariwali irunsaanu àfáà ní tó mójútó tó sọ ṣàbẹ̀fẹ́ tí wàá lùjẹ́ náà wọ́n ní ọmọ ṣọ́run kó sì máa ti tásìkò tásìkò àwẹ̀ bá tó kó sọ kó gbà á bíjẹ̀ ká bá wọnú owó ẹ̀ kó sọ kó yọ kó yàn abẹ́ẹ̀kọ́ tó bá ti lówó àti lọ hajj kó sásìkò rẹ̀ kó ṣe kiri jẹ̀mọ́ kó lọ hajj gbogbo ń tá àbá ṣe dá ìlà láyé aṣọ nǹkan náà ṣe ni tó bá sì ní kó sọ nǹkan ìtumọ̀ ní pé kó sọ kó lè bá ṣe dáadáa bẹ́ẹ̀ náà ni ìfọ́nlísà dọ́kà àyíwá ni ìsánú ìwé mọ́nìyàn nínú tóòkù sọ tóòkù sórí alátàlì kìá mọ̀ wọn náà ní àárín sọ ahọ́n rẹ̀. láàárín dàbọ̀ nàkà ìtọ́jú ní iṣẹ́ òní pé láàárín dàbọ̀ nàkà má jẹ́ kí ahọ́n rẹ̀ yìí má jẹ́ sọ ọ́ wàá ń lọ sún bá a lọ torí pé àwọn tó rí ejò ni o ẹ sì mọ ejò ejò máa ń tu ni tí ma ṣe báyìí tí ma ṣe báyìí tí wọ́n fẹ́ ṣọ́yàn ẹni pa ara náà tó ń nàbàfẹ́ jáde báwo ló ṣe bá ṣe lára báwo ló ṣe bá ṣe lẹ́nu wa yóò máa lọ báyìí yóò máa lọ báyìí yóò máa bọ̀ tó bá yẹ bí sọ yóò máa lọ yóò máa bọ̀ yóò máa lọ yóò máa bọ̀ béjò náà ṣe máa ń ṣe tó bá fẹ́ ṣe kiri má jẹ́ ká rẹ̀ ń sọ torí pé ejò ní ahán gbogbo ohun tí yẹn bá ń rí kọ́ nìyẹn máa ń sọ kò á láwọn òdodo ní ìlọ́ra yìí kò sì ní sọ nítorí mọ́síláàmù mọ́síláàmù kò dákẹ́ bẹ̀rù ó dáa torí pé tó o bá sọ mọ́síláwù ni wọ́n gbà lérò dáadáa wọ́n fẹ́ẹ́ fi tún nǹkan ṣe ni àmọ́ yóò padà bá nǹkan yẹn jẹ́ pẹ̀lú bí wọ́n ṣe lérò. ó wà dákẹ́ òní sọ̀rọ̀ àwọn tá a bá jẹ́ ọmọ nàìjíríà tá a gbà fi ọ̀rọ̀. ṣèbí nílùú tá a wà yìí òun náà lẹ́nìkan tó dára nàìjíríà nígbà tó dára nàìjíríà ó yẹ kí wọ́n fi ìyà ẹ̀ṣẹ̀ ó yẹ kán fi jẹ́ ìjọba lo agbára wọn pé kàkàká pọ́ ó yá kó nàìjíríà máa lọ sí lónìí onítọ̀wọ́n bá gba London lọ ó bá dúró sí London wọ́n sì sọ nàìjíríà pé wọ́n ṣe kí ni wọ́n ti pa. ìkánú àwọn oníròyìn tí wọ́n jẹ́ journalist tó jẹ́ journalist òun bá lọ lọ́nà. ọ bá pàdé onítọ̀ òun bẹ̀ pé á ah. kódà ó tún fọ̀rọ̀ wá lẹ́nu wò pé òun náà nì àwọn tá a bá ń mọ̀tàn á sì mọ rántí báyìí nígbà tó délé ó bá sọ fáwọn aláṣẹ pé òkúta ẹsìn ẹsẹ̀ lè ṣe jama ó yọ ọ́ ta o àwọn pé ó yọ ọ́ ta kó yọ ọ́ ta. ó sì ti rí ń táwọn fẹ́ ni pé má sọ òun bá ní má sọ bíbò iṣẹ́ ti wá nù káwọn sọ gan làwọn ṣe kí ni jama òun làwọn gbà ń ṣe. yóò sọ òun ibẹ̀ ló bá gbádẹ́ kìí àmà. láàyè lìdàgọ́ nàkà ìnáwó ṣùgbà. kàmú fíìmù kọ́ bìrì mẹ́rin mélòó ẹni tó já sí pé wọ́n bá wọn kòtò lónìí ní kò sí ìlìlì sáàmì yìí nǹkan gbẹdẹ́nu sàárẹ̀ ahọ́n rẹ̀ ló fà. ahọ́n ẹnu yìí ló pa. ẹnu ló pa. ló fi já sí pé nínú ẹ̀kọ́ táwọn sálàfù ní akọ́kọ́ kọ́ ma òun náà ni adáàbòlì kalam. báwo nìyẹn ṣe máa ń sọ̀rọ̀ báwo lọ́mọ ṣe máa ń sọ̀rọ̀. àgbàlagbà ń lọ àgbàlagbà yìí ṣòkòtò wá ń jábọ́ díẹ̀ látara in tó máa ń bágbà ọmọdé wá ń rí ṣe mọ̀ pé ọmọdé tó bá mọ̀rọ̀ sọ kí ni ó sọ á ní bàbá ẹ múra dáadáa àbẹ́ ọ̀kọ́ ni jama àwọn ọmọ tí ọba kọ́ lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ní bàbá ṣòkòtò yìí dábọ̀ ẹ̀fà sí ẹ̀fà sókè. tí ẹ jẹ́ ní ibú yóò wá ní ẹ̀hẹ́n ó fi ṣe yẹ̀yẹ́ yóò bá ta aláṣẹ yóò bá wọn lépè ṣùgbọ́n ní òun máa sọ jàmá. àfààní káàdà ìsàhábù lìkọ́ àlàkùrọ̀n ibi tí àwọn rẹ̀ burú dé kódà gan àwọn ará ilé rẹ̀ gan páyà fìtínà rẹ̀ láti pàdé rẹ̀ ibi tí àwọn rẹ̀ burú dé tí ò mọ ahán tí ò mọ bá ṣe ń kó àwọn níjànú àwọn ará ilé rẹ̀ gan bẹ̀rẹ̀ ọmọ fọlá gbáko ní tó bá ti pàdé rẹ̀. إخوة الإيمان النبي محمد صلى الله عليه وسلم أجا بي أفوى أبو هريرة سمع رسول الله صلى الله عليه وسلم يقول أفوى أبو هريرة ني وقوة النبي محمد صلى الله عليه وسلم تزبايك إن العبد لا يتكلم بكلمة بكلمة ما يتبين فيها yazulu bi yazulu bima yazulu biha fi nar abu adun bayna mashiriki bayna li mashirik anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni inna li abda anabi dájúdájú ẹrú láyàtàkálámù kò ní má máa sọ̀rọ̀ bìkẹ́límẹ́tì pẹ̀lú ọ̀rọ̀ kan bìkẹ́lì mẹ́tìn bìkẹ́lì mẹ́tìn pẹ̀lú ọ̀rọ̀ kan ọ̀rọ̀ tó fẹ́ sọ ń pa rẹ̀ yìí ànábì ní bìkẹ́lì mẹ́tìn pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ wo tó rò yí pé bóun ṣe ń sọ òun bó ṣe rí nù. ìnàlẹ̀ abdà dájúdájú ẹrú lẹ́yìn làmú bìkẹ́lì mẹ́tìn ẹrú kò ní yá máa máa ṣaláì má máa sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó dùn bí pé ọ̀rọ̀ ó ṣe kiri jama, bó ṣe rí kéré ó ṣe kiri jama, lòun sọ̀hún. máa yàtà báyìí yanu fi hà a máa ń tó sọ yẹn ò sì rí bẹ́ẹ̀. ìtọ́ ìbòhùn rí ìhùn nǹkan ló ṣe kiri jama, òun kọ́ lórí bó ṣe rè fọ́nrán orí ìhùn òun kọ́ lórí.

débi wípé ibi tí ó ibi tí ó bá jìnnà sí àánú ọlọ́run bí mashiriki ṣe jìnnà sí magrib bẹ́ẹ̀ ni ó sì ṣe ṣe ní jama ni ó ṣe gbà jìnnà sí àánú ọlọ́run àbí kẹ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọ̀rọ̀ tó sọ. tóró yìí pé àmọ̀dájú ń bẹ fóun ní orí ẹ̀ tí ó sì sí kí ni jama tí ó sì àmọ̀dájú ìkọ́tẹ̀lì iman àdìsí bẹ̀ntìrà fáwọn Bukhari àti Muslim ló fi já sí wípé nínú ọ̀nà tọ́lọ̀ ọba Allah tó gbà kọ́ àlùmọ́ àdàbí wa mọ̀tò sàlámù lẹ́kọ̀ọ́ òun náà ni ń jẹ́ akúnfàásìkún bìnàbáyìn fátàbáyánù bí wọ́n ti gbọ́rọ̀ kan wá bọ̀ kò tó ń nǹkan nípa ọ̀rọ̀ ọlọ́run ti ní ọlọ́run ni ìwádìí ṣe bí ló gbé wá bá mi àwọn òun mo jì ọlọ́run ni kò rí bẹ́ẹ̀. àkànẹ̀dùn ni àkódà gan-an tó máa ń òdodo ni ọlọ́run ni kò rí bẹ́ẹ̀. tó bá ló gbé wá bọ̀ ọlọ́run mọ́ bọ́ tó fi ibú tó ẹ wá wo ọ̀rọ̀ tí máa ń lọ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ tí ò síwádìí ó sì pín ọ̀rẹ́ ẹ wo ọ̀rọ̀ tí máa ń lọ láàrin ẹbí sọ́mọ ìyá nínú ẹbí bọ̀dá mi ló ṣe bọ̀dá mi kọ́ ló ṣe tí ó sì wádìí tó sì sọ ọmọ ìyá méjì di ọ̀tá ara wọn. ẹ wo ọ̀rọ̀ yìí tí máa ń lọ láàrin ọkùnrin sóbìnrin lọ́mọ ìyá kan náà tó sì sọ́wọ́ di ọ̀tá tí wọ́n lọ́mọdé ni. láàrin ọkọ àti ìyàwó tẹ́ bá wo ìdílé míì títọ̀ láti ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó ọ̀rọ̀ náà ló ṣẹlẹ̀ láàrin wọn nígbà tí wọn ò ṣèwádìí bó ṣe yẹ kí wọ́n ṣèwádìí kí ló padà ṣẹlẹ̀ jẹ́mọ́ ìtúká ṣẹlẹ̀. ló fi já sí pé à ń bùkátà sí ìmọ̀ wádìí nǹkan ká tó sọ̀rọ̀ lé lórí ìkọ́tẹ̀lì ìmáàlì àwọn àlùfáà wa ni kí làwọn sálàfù wa wá sọ nípa ọ̀nà tá a gbà sọ ahọ́n wa tá ní fi sọ̀rọ̀ tọ́rọ̀ náà wá ní jẹ́ ní tí ó padà gbé wa wọ iná ọlọ́run. àfọwọ́ tá ń pè ní Hasan Albasori afáfẹ́ bá lè o má ní alisan ṣe rí ahọ́n wa yìí ní amirul badan. nàìjíríà olólórí olórí wa ni muhammadu buhari stéètì tá a wà yìí olólórí olórí wa ní stéètì tá a wà yìí náà ni dàpọ̀ abíọ́dún inú ilé kọ̀ọ̀kan ìmọ̀ lólórí olórí inú ilé là ń pè ní mágàjí. láàrin ọkọ àti ìyàwó olórí gbọ́dọ̀ máa bẹ olórí tó bẹ láàrin ọkọ àti ìyàwó náà ní kí ni ọkọ. àfáà hasan basori wọn sọ fún wa wípé hanisan ṣe rí amiru libadan òun náà ni olórí ara. ahán lórí ara. tàbí wọn kọ́ wọn náà wa Muhammad. sábàbí ni inna fi jasadin mọ́dọ̀gọ́ ìzà salaha salahat jasad kullu wà ìzà fásádà fásádà jasad kullu ala wa hiya al-qalb. ànábì ní ń bẹ lára yín bá ṣe ẹran kan tí bá ṣe ẹran bá ti dáa ara yín dáa tí bá ṣe ẹran bá ti bàjẹ́ ara yín bàjẹ́ ànábì ní bá ṣe ẹran náà ní kọlìp ọkàn àfáàwọ̀ hasan albasori wa ní olórí ara oníkiri jama oníkiri jama aha ṣe rí ẹni tí ọka rẹ ẹni tí ọkàn rẹ dá kí láàfin ní tó bá ń sọ jáde. ẹni tó kàrò da ìntàfì mọ̀ náà ni tó bá ṣe kiri jama ìntàwà rẹ̀ bá gbé jáde. nínú ọ̀rọ̀ mi àwọn sẹ́lẹ̀ tuntun fún ẹ̀mí tó rí yìí. òun náà ló ń júwe tálọ́mọnìyàn jẹ́ fún wa. bọ́mọnìyàn bá ṣe rí àtàrà ẹ̀mí rẹ̀ láti mà bẹ́ẹ̀ni rẹ̀ bá da ihun tí ó máa jáde níbi ìwà rẹ̀ yóò da bẹ́ẹ̀ni rẹ̀ bá da ihun tí ó máa jáde lẹ́nu rẹ̀ àti ìwà rẹ̀ kò ní ṣe kí ìjọba kò ní da. asad basori wa ni. فإن جنى على أعضاء شيئا جنت ṣẹ̀rí ahán yìí in tó bá gbìn sára náà ló gbìn sára tí ahán bá gbìn dáadáa sára in tí ó máa jáde lẹ́nu dáadáa ni in tí ó máa jáde níwà dáadáa ni táwọn bá sì gbìn aburú sára ìdí ó máa jáde lẹ́nu aburú náà ni ìdí ó máa jáde ní àkìrí jama aburú náà ni. wá ìní àfà afad wá ìní àfà afad bákan náà táwọn bá ní mo mójú kúrò ó mójú kúrò lẹ́nu. táwọn bá ní mo mójú kúrò gbogbo àwọn yóò ṣe kí jama òun ló sì mójú kúrò. torí pé ìtẹ́mi fẹ́ rò táwọn ò bá sọ jáde kò ní tiwa. ìtẹ́mi bá rò táwọn ò bá sọ jáde jama kò ní kí jama kò ní tiwa. bí àmì bá ro dáadáa táwọn ò bá sọ àríwá dáadáa. bí àmì bá sì ro aburú táwọn ò bá sọ àríwá burú. Hasan Basori ni. olórí ara nínú ẹ̀ka ara tọ́lọ̀ fọmọ ènìyàn kí ni jama o ahani ni. bákan náà afáwọn wàhán bùnùmùbà afáà ní àjìmáàtì lùkọ̀há àjìmáàtì lùkàmá àlà ànàràsùl ìkmá àṣọ́ọ̀tù afáà wa wàhábù sọ yìí pé. gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n ayé ọ̀panupọ̀ ipe anara sali hikma tó máa ń lọ́gbájá yìí ah! ọlọ́mọ bùn ńlá àkáyè o ọlọ́bùn ńlá àkáyè púpọ̀ òun náà ní báyìí kẹ máa fi nǹkan gún báyìí yóò sì dá akẹ́kọ̀ọ́ ní sọ̀rọ̀ yóò kà máa wòyìn assumed. ẹni tọ́lọ̀ ń jogún làákàyè fún olórí pé yẹn gbọ́n pín ọlọ́mbùn lọ́gbọ́n ọlọ́mbùn ní hikima ẹ mọ̀ rí kò ní máa sọ̀rọ̀ púpọ̀ ẹni tẹ́ ẹ bá rí wípé gbogbo ìgbà ní máa sọ̀rọ̀ tọ́ bá ní ẹ mú ẹni tọ́lọ̀ òbò òbò ńlá káyè òun ni ẹ kọ́kọ́ fọwọ́ ẹ̀ sókè torí pé ìwọ náà gbé sílẹ̀ akẹ́rẹ̀ kò sí bó ṣe máa sọ̀rọ̀ all the time kí ló máa sọ jàmáà wọn ràn wọn ní pọ̀. obìnrin tó bá láìkì ṣọṣọṣọ òun ni rí àbú tí ò fọmọ ìlówó oúnjẹ ẹnu ilé dáadáa. obìnrin tó bá láìkì ṣọṣọṣọ òun ni rí ẹni tó tà tó rajà sígbà tí ò ta gbogbo ẹ̀ tán. ọkùnrin náà tóun náà bá ń láìkì ṣọṣọṣọ òun ni wọn máa ń wò pé kí ló ṣẹlẹ̀ sí àbú ìlànà tóun pẹ̀lú ìyàwó ẹ̀ ṣe kí ni tó fi ṣẹ́jú síra wọn. torí ẹni bá máa ń rojọ́ púpọ̀ yóò máa wí ikú yìí àmọ́ ẹni bá máa ń dákẹ́ ní gbogbo ìgbà jàmáà kí ni mo ṣe jàmáà ẹ máa rí ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tó bá sọ fún yín ló já sí pé ṣe rí basket mouth ẹni tí ẹnu rẹ̀ tí ò níjànú tẹ́lá ni ó ń dá sọ̀rọ̀ kan kí ni ó sọ jàmá tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ní kìnnì yóò sọ́dà wà dàmọ́ yín lọ́wọ́. bí mo já sí pé kò sínú ṣe sí àwọn ẹni rẹ kọ́mọ̀ ṣàwádà ń gbogbo gbà. eléyìí kéékèèké ẹ̀rín tọ̀hún kéékèèké ẹ̀rín àà àfàásìbùtún ànàmá kọ̀lákọ̀ná kùn àbàsá ọlọ́ọ̀dà wa ń torí ká ṣe lé láyè ṣé èrò tó rí kí dáadáa ló rẹ́ nílé lórí ni àbẹ́sìn tó yí ọ dáadáa ló rẹ́ nílé lórí àbí ìyege tó yege lórí ọmọ àti ìyàwó ló torí ẹ̀rí rìn àbálùjá náà lọ́tọ́ ti ṣú ọ̀ ló torí ẹ̀ṣẹ̀fẹ̀ ìwọ́tẹ̀ ìmáàn afáwà fọ̀díl fún ìyáàd mọ́ni máa hajjá wọ́lá rọ̀bátọ̀ wọ́lá jihad aṣáàdùn min hapsul nisan àfáà ní kí ẹ ṣe hajj kò le ó rọrùn rọ̀bá sọ òun náà ni kí ẹ lé àwọn ẹṣin lẹ̀ báyìí sójú ogun ẹ̀sìn àbá kúmi ìyá lè lè báyìí pé ẹ̀yin rà kúmi àwa àti yín ajọ́ ń lọ torí tọ́lọ́hún bá a bá dé sábì níìmà bá a bá dé sábì níìmà wàlá jìhádà kódà gan kí ẹ ṣe jihad àfáà ní gbogbo tá a dárúkọ ikò máa lé èyí tó lágbára jù náà ni kí ẹ ní kápá lórí ahọ́n rẹ̀ hausul lisan ìníkápá lórí kí ni jama lórí ẹnu ẹni ó lé ju jihad lọ ó lé ju kí ẹ ṣe hajj lọ ó lé ju kí ẹ bọ́ sójú ogun pẹ̀lú àwọn kan lọ ó lé jù lọ ṣe mọ̀ pé tó bẹ́ẹ̀ lọ ṣe hajj yóò náwó yóò ná bùkátà ẹ yóò náwó yóò nágbára yóò ná mi ẹni bẹ́ẹ̀ ṣe dìhádì náà yóò ná mi tó rí kú báyìí. sọ́ni gbogbo ń ta dárúkọ yìí lé ń tó lé jù kíyàn ní kápá lórí ahọ́n ẹ̀ torí ẹni bá ní kápá lórí ahọ́n rẹ̀ tó sọ ahọ́n rẹ̀ dáadáa jàmáà kò ní kọ kò ní kọ lùyàn àfààní walau àsìbáàtà Yahumuka mọ̀ká lọ́sàánìkà àfààní torí ń táyé sọ bẹ́ẹ̀ ni wípé bó o bá lọ jí láàárọ̀ lẹ́yìn tó já sí pé ìyàwó mùká lìsẹ́ẹ̀nùkà ààrẹ rẹ̀ ló mú ẹ kàgbákò tó bá ilé jí láàárọ̀ tí ààrẹ rẹ̀ kó ìbànújẹ́ bọ̀ tí ààrẹ rẹ̀ tó kó ìbànújẹ́ bọ̀ ah, àfáàní asùbáratà àfikọ́ mẹ́sẹ̀dí ìdẹ̀ àfáàní a ó ti jí sáárọ̀ pẹ̀lú wàhálà tó burú jùlọ. ọ̀rọ̀ tó sọ sí yàn mọ́jú tó sọ sí yàn lálẹ́ àdá lọ́rọ̀ burúkú tó wá jí láàárọ̀ ọjọ́ kejì tí wọ́n náà wá dájókòó wọ́ọ̀dẹ̀ kan pé ah mo sọ̀rọ̀ lánàá. wọ́n náà kò sí tó fi bu tán ó fi yá rẹ̀ bú ó fi bàbá rẹ̀ bú ọmọ rẹ̀ ó fi bú dúkìá rẹ̀ ó fi bú gbogbo tọ́lọ̀ bá fún ló ṣe kí ni jàmá ó ló fi bú. ìbànújẹ́ yẹn ò ní kò lára torí pé gbogbo ìgbà tó bá rẹ́ sí pé ó bọ́mọlàkejì rẹ̀ nú jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ burúkú tó ń sọ sí ìwọ náà ní gbádùn ìwọ náà ní gbádùn. ẹlòmí ò sọ̀rọ̀ sí ìyàwó rẹ̀ báyìí bí èyí pé kò ní gorí rẹ̀ mọ́ láyé. ọ̀gá mi yóò sọ̀rọ̀ sí ọmọṣẹ́ bí èyí pé ọmọṣẹ́ rẹ̀ ó ti rí kádàrá rẹ̀ pé òun lòun àmọ́ ọjọ́ kan lọ títí láéláé. bákan náà ẹ ń sọ̀rọ̀ sí ọkọ rẹ̀ bí n pé gbogbo ọmọ tó bí òun bàbá ọmọ gbogbo ọmọ tó bí òun ọkọ tó sọ̀rọ̀ sí kọ́ ni bàbá àwọn ọmọ láwọn ọ̀rọ̀ burúkú tí ń jáde lẹ́nu. ọ̀rọ̀ tá a wá ń sọ yìí táwọn èèyàn sọ lónìí ẹ máa wò yí pé sáyé ti fẹ́ parẹ́ ni tẹ́ bá dé orí Facebook ní tó ń lọ mbẹ lọ́rọ̀ òdà ìpúrọ́ mọ́ra ẹni. àfàwọn Sheikh Abdulhakeem Kutubi àfisọ̀lọ́ wọ̀rọ̀ a nítorí pé àfà ń sọ òdodo alálìkítàbí wa sunna wábì fáàmì sálàfin umma ẹnìkan sì pè wọ́n lé sórí ètò yìí pé a àfà Abdulhakeem Kutubi wọ́n ṣe àwọn sọ̀rọ̀ mi tán ní sọ́jà wàá jẹ́ àṣejẹ ni àṣejẹ nítorí pé wọ́n ṣàfẹ́ bá fáwa yìí ní orúkọ jẹ́ nítorí kí ni jama torí òdodo. afawa imamu shafi'i alayhi rahmatullah afa ni in shi ita ta aya salima min al-adha afa ni tó bá wù yín ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ bá fẹ́ o tẹ́ fẹ́ máa ṣẹ̀ṣẹ̀ mi lẹ́ni tí yóò láfíà kúrò níbi wàhálà fìtínà àti ìdààmú. wàásù ka mọ̀fúrù wàhídìí ka ìsìn wàhídìdìkà síìn wàhásùkà mọ̀wọ́fọ́ àfáàní tó bọ́bẹ́ kí ìpín rẹ̀ pọ̀ láyé wàhídìdìkà síìn tó sì fẹ́ jẹ́ kí ìjọmọlúàbí rẹ̀ jẹ́ ń tá sọ ọ́ hazuka ìpín rẹ̀ mọ̀wọ́fọ́ ó fẹ́ pọ̀ a lè hazuka ìpín rẹ̀ mọ̀wòfóòrò oríire rẹ̀ o fẹ́ jó ṣe kí ni o fẹ́ jó pọ̀ wà ìrìnrìn kàṣí o sì fẹ́ jẹ́ kí ìjọmọlúàbí rẹ̀ kó mọ́ kagakagá kó o ń bi káyọ̀ máa wanu sí ọ lọ́dọ̀ tí o dáa afaani lisanika la tẹ́sikóró bí i awrọ́tìlmẹ́rì ìhìn afa ni lisanika ahan rẹ yìí la tẹsikor bi i awura filimari yìí má máa jẹ́ kí ahan rẹ máa gbọ́ bí ntí ó jẹ́ àléébù ọmọnìyàn kan ahan rẹ méjì ó máa rántí àléébù ọmọnìyàn àléébù ahan rẹ ìwọ gbé ahan rẹ kú ọ̀nbẹ àléébù ọ̀yẹ̀ká tó ń mà gbé ahan rẹ kú ọ̀nbẹ.

tó bá fẹ́ ṣẹ̀ mi lẹ́ni tí ó lálàáfíà kó omi kí ni jàmbá kó omi wàhálà kó omi fìtínà kó omi bàlújẹ́. ó sì fẹ́ kí oríire rẹ̀ pọ̀ ó fẹ́ kó oríire jọ kó oríire rẹ̀ pọ̀ ó sì fẹ́ kọ́ ọmọlúwàbí rẹ̀ nítumọ̀ láyé bójú kúrò ń bi àlébù àwọn tání àlébù èèyàn. ẹ̀yin náà sì rí nítòótọ́ ẹni tí ò bá kí ń rán àléébù alálèébù ṣe é mọ̀ pé yóò máa rọrọ̀ gbèsè ayé rẹ̀ kí ló kàn ní màá sọ kí ló kàn ní mi kí ló kàn ní àlámọ̀rí mi kí ló kàn ní àlámọ̀rí mi kí ló kàn ní àlámọ̀rí ẹ̀sìn mi kí ló kàn ní àlámọ̀rí mi ojú mọ̀rẹ́ àwọn ìgbẹ́jọ́ sí wípé ìgbẹ́ mọ́ òun ni àléébù àwọn èèyàn àkọ́kọ́ ni pé orí ayé pọ̀ ìrì tí ẹ̀sìn ní ìjọba olóòbí ló ṣe kiri jàmá kò ní sọ tó ń pẹ́ ní tí òye kó bá rìn yóò bá rìn ẹni tí ẹmọ báwọn kan bẹ wọn náà wọ̀ká ẹni yìí kò yẹ kó lè délé rìn pẹ̀lú bọ́lá ọba ṣe ṣe lágbájá yìí pẹ̀lú ẹ̀kọ́ tó ń bẹ lára èyí ìwọ ló wá ń bá tí ò lẹ́kọ̀ọ́ ìrìn. ẹlòmíì látara òṣù ahọ́n ibi táwọn ẹ̀ bá ti lọ náà ló ṣe kí ni jama òun náà ni lọ. àwọn tó ti kọ̀ndẹ́ẹ̀mù lánàá ipe òun ò gbádùn òun náà lẹ́ẹ̀ma wá rí kùrùkẹrẹ kùrùkẹrẹ wọn lónìí wọ́n ti gbádùn. ìǹtọ́sí sọ ń pa wọn lánàá wọn ò tí wọ́n sì ń bẹ lórí ẹ̀ kódà wọ́n lékún sí i ni lórí tó sọ̀rọ̀. wọ́n sì dọ̀rọ̀ ẹ́ nìsín. ìkọ́tà ìmáàn àfààní fàkúlùkà àwòrán wálé náà sí alìsánú fàkúlùkà àwòrán àfààní à kò sẹ́ni tí ò ní tiẹ̀ òyà fàkúlùkà àwòrán gbogbo wa pátá náà la ní àléébù ṣé wọ́n rí àléébù ó wá ń bẹ fáwọn ọmọdé kan jẹ́ kí ni jàmáà kí wọ́n sọ ìwọ mọ̀ wá ń bẹnu àwọn tí ó máa rí sí àléébù ọmọnìyàn tó o bá fẹ́ ṣẹ̀mí lẹ́ni tí ó ṣe kíni jama lẹ́ni tí ó ṣòrí ayé àtàlìkìyàmà wọ́tẹ̀l iman adabuka ma'al lisanika àwọn àlùfáà wa ní kílẹ̀ kọ́ tẹ́nì kọ̀ọ̀kan wa táàfì máa bá ahọ́n wa yìí lò táàfì jèrè láyé àti ní àlìkìyàmà. wọ́n ní alákọ̀ọ́kọ́ nínú ẹ̀kọ́ táàfì máa bá ahọ́n wa lò táàfì jáde tí ó jèrè láyé àtàlìkìyàmà táàfì ní fi kó wa lùgbàdì ọlọ́run tí yóò fi wá wọn náà. wọ́n ní àkọ́kọ́ ni alibud alifudolilkẹlẹ́n alibud. عن فضول الكلام البعد عن فضول الكلام واني كاجينا في فضول الكلام كلا أنتني فضول طبعا فضول هنا نتبع للورين كاكا ntobali aziyada aziyada náà pè ní fudol ní tó bá lé ilẹ̀ two plot ló fẹ́ rà wọ́n ti wá lọ two plot tán fún ọ wọ́n tún wá fi nǹkan kan kún two plot wọn sórí nǹkan kan tó fi kún two plot yìí lápẹ̀ ní kíni fòdóòlù. àmọ́ tọ́ba pé fòdóòlù kàlẹ́ lọ́dọ̀ wa àfà wọ́n ní àzìyáàdà àlẹ́dì lẹ́ẹ̀fà ìdàtà mi wàrọ̀ ìhà. òun náà ni ọ̀rọ̀ èyí tó sọ nígbà tó ti sọ̀rọ̀ gidi tán wọ́n ra ìrànà tó wá kù tó wá ń sọ lẹ́yìn ọ̀rọ̀ gidi tó ṣe kí jàmá èyí tó ti sọ ọ̀hún òun là ní gidi tó wá sọ wọ́n ra ìrànà tó kù lẹ́yìn rẹ̀ ní ní wọ́n ní àkọ́kọ́ tó bá fẹ́ yege lẹ́ni tí ẹnu rẹ̀ là níwájú ọlọ́run jìnnà sí fudul kalam àwọn àgbẹ̀ ilẹ̀ yẹn pé kí là ń pè ní fudul kalam. ọlọ́run bá yóò ṣàlàyé ànábì wa Muhammad yóò ṣàlàyé àmọ́ ká tó lọ́nà àlàyé ọlọ́run àtànábì sallallahu alaihi wasallam sórí nínú àlàyé tí wọ́n ṣe yìí. ó wọ́n kọ́ gbọ́ yẹn bẹ̀ pé gbogbo èyí tí ò bá kí ń ṣàrọ̀ ọ̀rọ̀ tó wá mu sí ara kíni ni ara ọ̀rọ̀ fòdúlù kàlámù ni. ìwọ àtìyàn ẹ jòwò pọ̀. ó wá jẹ́ lówó. onítọ̀hún wa fẹjọ́ rẹ sùn ipe lágbájá o adòwòpọ̀ o ṣe ló jẹ lówó ti ti pa ìpín títí ẹ ìpín tèmi tó tún wá ń bẹ ní ọwọ́ rẹ̀ kò ṣe kí ni kò yọ̀ǹda rẹ̀ fún mi wọ́n wá ní orojọ́ ṣé àmọ́ pé ń mo jẹ́ lówó ní tòótọ́ o kódà báyìí san owó kó wá sọ pé ẹ mo jẹ́ òdodo màdé sọ padà pẹ̀lú ògùn ọlọ́run àmọ́ mo ti fẹ́ sọ yẹn tipẹ́tipẹ́ fún yín ṣẹ̀rí àbú yìí ṣẹ̀rí àbú yìí kódà mo yẹ máa ń wo gan-an wọ́n ní problem púpọ̀ gan o wọ́n ní problem gan o tí àwọn problem tí wọ́n ní kódà àbẹ̀ṣe máa ń wò wọ́n yìí tẹ bá ń bá wọn sọ̀rọ̀ nígbà míì wọ́n máa ń yín mú sọ̀rọ̀ tí yẹn máa ń sọ kódà gan nígbà míì nígbà tí wọ́n bẹ̀rẹ̀ bísíǹsì yẹn mo ti afọwọ́ bí wọ́n máa dá ni nígbà tí mo kó nǹkan fún wọn tó wá gbowó yẹn tí mo wá gbà padà tí mo wá fi sápò owó yẹn mi ò wá rí mọ́ wọ́n á rí pé owó ò tiẹ̀ dá pẹ̀lú business wọn ò ṣe bá dòwò pọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí sọ wọ́n rẹ̀ wọ́n náà. ṣé gbogbo tó sọ yẹn kí ló àpéjọ náà fòdó lè kàlà kò gẹ mọ́rọ̀ tá a fẹ́ ju sọ kò ń ṣàrọ̀ ọ̀rọ̀ àmọ́ ni tó o bá ní pírọ́blẹ̀mù pẹ̀lú ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni wàá yọjú ẹ̀ òun ṣègbà tí ó jẹ díẹ̀ tí ẹ kọ́ fún ní ẹ̀kọ́ ẹ̀ tó ń tó ń sọ oníṣìí ó fi jẹ́ àpapọ̀ ẹni tí ò ṣe kí ni ẹni tí ò dáa ni. ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́ni awúdú billahi minash shaitani rajim Suratun Nisa ayàwọ̀ 40 ọlọ́ni la khayra fi kathirin min najwahum illa man amara bis sadaqa. أو معروف أو إصلاح بين الناس ọlọ́ni لا خير في كثير من نجواهم ọlọ́ni kò sí oore kan nínú àkójọpọ̀ wọn mọ̀ ṣe pọ̀ tóun إلا من أمر بالصدقة àyàfi àkójọpọ̀ tẹ̀lé àwọn èèyàn tí wọ́n kóra wọn jọ sí tó já sí pé n tó torí wọn sọ wọ́n di ẹni tí wọ́n pọ̀ níbẹ̀ ń pé ìwọ wá ìwọ wá ìwọ wá kájọ máa ṣe papọ̀ tá a fi dá kílọ̀bù yìí lẹ̀ ìwọ wá ìwọ wá kájọ máa ṣe papọ̀ tá a fi dẹ́gbẹ̀ yìí lẹ̀ ìwọ wá ìwọ wá kájọ máa ṣe papọ̀ tá a fi dá fàdéṣà yìí lẹ̀. ilà mẹ́ni amọ̀rọ̀ bí sọ́dà kọ̀ àbí bá já sí pé wọ́n kóra àwọn ọjọ́ nítorí kan lè bá a máa ṣe sàárà fáwọn èèyàn àwọn màrífìn tàbí wọ́n kóra wọn jọ nítorí wípé wọ́n fẹ́ máa pàṣẹ dáadáa wọ́n máa kọ̀wọ̀ àbàjẹ́. àwọn ìsìláà ìbẹ́yìn náà àwọn ìsìláà ìbẹ́yìn náà tàbí wọ́n kóra wọn jọ látara yìí pé tá a bá ti gbọ́ pé àṣìṣe kan wáyé láàrin àwọn kan sí. Si, àwọn kan afẹ́bàṣe kiri jama o afẹ́bàṣe àtúnṣe rẹ̀. kí la fẹ́ pé lábẹ́ àyà yìí sórí ọ̀rọ̀ tó bá sọ jáde lẹ́nu tí ò bá já sí wípé ẹ̀yin èèyàn ṣe sàárà ọ̀rọ̀ tó bá sọ jáde lẹ́nu tí ò bá já sí pé o fẹ́ kọ́ o fẹ́ pàṣẹ dáadáa o sì fẹ́ kọ́ ọ ìwà àbàjẹ́ ọ̀rọ̀ tó bá sọ jáde lẹ́nu tí ò já sí pé o fẹ́ fi ṣàtúnṣe láàrin àwọn àwọn èèyàn láàrin ọkọ àti ìyàwó láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ láàrin aládùúgbò sọ́ládùúgbò láàrin ẹbí sẹ́bí láàrin asára. fùdúùlù kàlámù ni yóò jẹ ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀. nínú àyà mi tọ́lọ̀ tó fẹ́ jẹ́ á ma ọ̀nà tá a fi máa ma tá a pè ní fudul kalam suratul ma'ida aya one oh one. ọlọ́ni alladhina amanu la tas'alu an ashiya in tubda lakum tasuwukum in tubda tasuwukum ọlọ́ni. yá ìwà lẹ́dí nà ámẹ́nu á pè é ìgbàgbọ́ òdodo lẹ́tẹ̀s àrùn àdìdì àṣìyá ẹ má máa ṣèwádìí nípa àwọn nǹkan ìtúbẹ̀dà lákòm tasuwukum tasuwukum ọlọ́run ní ẹ má máa ṣèwádìí nípa àwọn nǹkan torí pé ìtúbẹ̀dà tọba ìtẹ̀ẹ́fẹ́ wádìí tó bá ilé hàn sí yín tasuwukum. inú yóò bàjẹ́ aburú ṣẹlẹ̀ sí. jẹ́jẹ́ làbú pèsè sílẹ̀ jẹ́jẹ́ àbú ló pèsè sílẹ̀ o àmọ́ àti kẹ́mi sí pé ó dà pé àbú lẹ́nu jẹ́ mẹ́ta yìí lẹ́nu jẹ́ mẹ́ta yìí àbú fẹ́ ṣe nǹkan kan mò fìrìfìrì kan bá bẹ̀rẹ̀ sí gbé sẹ́ẹ̀tì àbú ó bá sín ó bá wo mẹ́sẹ̀gì ó wá ka mẹ́sẹ̀gì pé sísá láì love you. ìwọ ló bá wà ẹnu jẹ. torí ìlànà ọlọ́dún ojú ọ̀kẹ́. olólùwẹ̀dì ojú ọ̀kẹ́. torí tí ìwádìí ń túbẹ̀rẹ̀ rẹ̀ kùn àlùkò rẹ̀ rẹ̀ kàyọ̀ tó bá bẹ̀rẹ̀ ló mọ tó ń ṣẹlẹ̀ pọ̀ṣún kò mú inú ọ̀pẹ̀lẹ̀ àbàjẹ́ pé á ah, àbúṣí lè fẹ́ lómi lẹ́yìn mi ẹ sáìn kọ́ńtíráàtì ni. wọ́n tún ti pẹ̀lú sísà ẹ sọ pé pépè ráyín ẹ ti gbà fúnra yín wọ́n ní sọ àwọn bá di bá ẹ̀ sọ àwọn bá fi fi ẹ fún mi. Ah! ó ti bá ní sísọ tí mo jẹ̀lì báàbà ti fojú tí mo dì kọ́ọ̀bù fún pọ́fíìsì ilẹ̀ ó bá ní àìwá ẹ̀mí mẹ́rìnf láti mọ àwọn pọ́fíìsì ìyàwó tí bá fẹ́ fẹ́ ẹ̀rẹ̀ ti táìfì nìka ìkújọ́ méjì ló ń bèrè gbogbo àwọn ọ̀rọ̀ náà ó wá ní ah, àbú ẹ̀ ní bínú alẹ́ ẹ̀ ní bínú ẹ̀mọ̀ ìgbà ìmọ̀ kan kò sí tí yóò lè ṣe sẹ́ni mo wà yìí ó tó yún bí twenty five tí mo ti ṣẹ́ ó yún twenty five tẹ̀sùnkùn tí tùbẹ̀rẹ̀ lẹ́kùn tẹ̀sùnkùn nínú ọgbẹ̀rẹ̀ bàjẹ́ torí wọ́n ló ń wádìí òfin tó tó òyún ẹsẹ̀ kí ló ń wádìí fún fòtúlù kẹlẹ́ ojú kẹ́ kò ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí wọ́n sọ fún ọ olórí orí ẹlẹ́ kò sọ̀rọ̀ fún ọ ó wá sọ fẹ́ lòmíì ó wá ní kí ni wọ́n sọ gẹ́rẹ́ kí lẹ́nu yẹn sọ tọ̀rọ̀ wá mà inú ó bàjẹ́ àbúfẹ́ tó jẹ́ fẹ́ ra nǹkan kò bá délé ẹlẹ́ra àbẹ́lẹ́ra ẹ̀jẹ̀ ọ̀la tẹ́ tẹ́ǹtà yìí ṣé ẹ̀ṣẹ̀ bí sinmi dúdú ní ìjọba fẹ́fọ́ jẹ ẹgbẹ́ ẹ̀yìn lóúnjẹ abọ́ yìí ṣé ọtọ́ fẹ́ jẹ bẹ́ẹ̀ ni bàbá ẹ̀ ṣé aláwo ló fi jẹun tán ni àbí kí mùsùlùmí. wọ́n ní ẹni tó bá fẹ́ kí ahọ́n níjànú àkọ́kọ́ ni kó jìnnà sí kí ni fòdó nìkàlẹ́ rọ̀jú bá kàn tó bá lé lórí ọ̀rọ̀ ihun tíyàwó rẹ bá sọ fún ọ nípa àlámọ̀rí rẹ ni ó mà nígbà tó ti finú tọ pé kò lè ṣàbòsí ẹ ihun tọkọ rẹ bá sọ fún ọ nípa àlámọ̀rí rẹ títí ẹ ní ó ṣe kí ni òun ni ó mà nígbà tó lọ mọ̀ pé kò lè ṣe kí ni ó kò lè ṣàbòsí ẹ kó máa wá tọ pínpín káàkiri kó máa tọ pínpín níbo ló wà o à ó ti pẹ́ jù o àwọn gba ẹ mo pe nọ́mbà yín títí títí títí ó rí gìrìgìrìgì ẹgbẹ́ bí ó ṣe sọ láti lọ́wọ́ ọmọ. fúdúrú ní kẹlẹ́ kò jẹ́ kí yẹn ní sinmi yẹn yìí. anabi wa Muhammad anabi ni man anabi ni min usul islam li mari tariku ma la yaani anabi ni intaafin ma islam ọmọ nìyẹn. tó gbádùn tó lálàáfíà òun náà ni tí o bá kàn kó má ni jama kó má dà sí. ọ̀rọ̀ ìyáálé rẹ̀ ò kàn ọ̀rọ̀ alábàágbé rẹ̀ kò kàn oníwájú ilé rẹ̀ ọ̀rọ̀ yóò ṣe ni kò ọmọ ya rẹ̀ ọ̀rọ̀ yóò ṣe kí ni kò kàn èyí tó bá pè é ni wàá ṣe ẹnìkan náà dédé kí ọ ni òun náà ti ń ṣòfin ní ọ́yìsì pé àwọn ti di senior nínú jàmá ìwọ wá ń bí kí ló ṣe ní ìsìn náà tí ẹ lábẹ́ rí ọ̀rọ̀ ah, bàbá ẹ̀ ni wọ́n ni àbí wọ́n ni ìyá rẹ̀ àwọn ọmọ táwọn rè ní ìwọ rí ọmọ ìwọ yìí ìwọ yìí rí ọmọ òun fún lọ́wọ́ jẹ́rìí àbí òun fún ní owó aṣọ bí bùkátà bá kàn ṣé wàá kọ́ gbọ́dọ̀ kó tó bọ́ sọ́mọ́ títí ẹ. ìkọ́tẹ̀lì iman in tí ò bá kààyàn lọ́wọ́ kààyàn lẹ́sẹ̀ in tá a mọ̀ pé ìsìláàmù rẹ̀ lálàáfíà ló kó jẹ́ kí ni jama kò yọ̀ǹda rẹ̀. ó wá gbọ́rọ̀ ọlọ́rọ̀ ọ̀rọ̀ kò síbi tó ti kàn án ẹni tó lọ́rọ̀ ni ọ̀rọ̀ ni. òun náà ló sì ní ọ̀rọ̀ ara rẹ̀ nígbà tí ò ti sọ fún ọ ó mọ wò ó nì ó dàbí oyún nì ẹ gbọ́ mi yé jẹ̀mọ́ bí àwọn ẹni bá lóyún ní ìṣiṣẹ́ ní kà pé ìyàwó rẹ̀ ṣe kí ni ó lè ọmọ ṣe bẹ́ẹ̀ tiẹ̀ oyún polówó ara rẹ̀ bọ́lá bá ti polówó ara rẹ̀ wọ́n ibi tó ń dé. ìmọ̀lọ́kùnrin ìmọ̀lọ́bìnrin yóò túbọ̀ wá di gbèsè ìyàrá gbọ́dá lóyún. irú ní tiẹ̀ mẹ́ ó kẹ́ wa lóyún ṣé ọmọ kó ń wádìí tẹ́lẹ̀ ni ó tún mọ̀ kó ṣe kiri jẹ̀mọ́ olórí á tún wá bèrè pé á tún wá sọ pé ṣó yẹ kó lóyún ṣá. ṣó yẹ kó lóyún ṣá abáni kí ló dé á ní ọmọ tó bí ti pọ̀ ìwọ́jẹ́ sẹ́ńsọ̀. tó ń ọlọma máa ọlọ́mọ àwọn àpè pé wá ń bí ìjọ òun ló béèrè gàrí lọ́wọ́ o kò béèrè lọ́wọ́ o kí ló ń bá akọ ọmọ fún. fudul kalam ikhwatal iman ah, aleyhi àfààní àmà fùdúlì kàlám fa iná ha túfta olèlè abudi abuwaba minalisari kulè ha àfààní ẹ̀rí fùdúlì kàlám ta sọ̀rọ̀ tí ó kàn yẹn kí ẹ̀ dá sí ìwù bí a bá ti wọnú ẹ̀ gbogbo lẹ̀kùn orí ibú ni ó ṣe fún yà gbogbo lẹ̀kùn orí ibú torí pé wọn ní ní ìmọ̀ torí wọn máa dárúkọ rẹ sí gbogbo ọ̀rọ̀ tó bá ní ò dáa ẹ̀hún ló sọ ẹnu ọ̀la ti gbọ́. ẹ wọ́n ní wọ́n rí sista alágbájá àti bọ́lá alágbájá ní twelve o'clock òru ẹnu ọ̀la ti gbọ́. ẹ àbú lágbájá àti umu lágbájá wọ́n ní wọ́n rí wọn tí wọ́n kọjá ní ẹ̀gbẹ́ Sheraton hotel ẹnu ọ̀la ti gbọ́. ẹ lágbájá ńgbà tó ṣe exam tó parí exam yẹn tán tó wá padà wá gbẹ̀yìn ìdìkan jáde ẹnu ọ̀la gbọ́. òwá ní níyì mọ́lọ́dọ̀ àwọn èèyàn ẹni tó súnmọ́ ọ tó bá ti rí pé ọ̀rọ̀ tí ó kàn ló máa ṣe kí ni òun tó sì fẹ́ tọ́jú ìjọba lọ́wọ́ àbí títí ẹ̀ yóò wá yẹra fún ọ. hálù ṣàfikàrù dé ẹ máa rí wọn tó máa jẹnu wúyẹ́wúyẹ́ báyìí kí ló ń ṣe jàmá askar ẹlòmíì ò ájí làárọ̀ lọ́kùnrin wa lóbìnrin wa ẹ wọ́n lè láyé pé sùlátù dùá ṣẹ́ẹ̀kì kò kí o ó sì lè jókòó kó máa ro ẹjọ́ rárá dáadáa askar sọ̀dá ṣe ṣe ni ò ṣe ó lè jókòó kó máa sọ̀rọ̀ wọ́n. níbo lẹ ṣe ń sẹ̀dá láìdè mo lè ṣẹ̀ṣẹ̀ látù dé láwọn àkókò ọ̀tá ilé àbìlà mo lè dé ẹ wá di mùsùlùmí wá di ẹni tó ń kó láti ibìkan bọ́ sí ibìkan lórí ọ̀rọ̀ tí ò kàn lọ́wọ́ kọ́ lẹ́sẹ̀ ọ̀rọ̀ tí ò nítumọ̀ sí ẹlòmíràn lé kókókókó lórí ọmọ lọ́mọ ẹ sì wá ń bi tí wọ́n ti ń fi há. anabi wa mahama síbi a ní nafsi nafsi nafsi ẹ̀mí ni ẹ̀mí ni ẹ̀mí ni ẹ̀mí ni àwọn alẹ́ mi àwọn alẹ́ mi àwọn alẹ́ mi ló wá jẹ́ hakim lórí gbogbo àwọn èèyàn tẹ́bá lẹ́nu mi lórí facebook báyìí ó lè ní dọ́tọ̀ mọ̀tẹ́bí ní ìyá rẹ̀ aláàrẹ̀ òkìrùn o ó lè ní prọ́fù yẹn ó ti lọ náà àbúrò rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ wọn ò sínú islam o. àwa máa ń ṣáájú ro ní bídíà ni. oníbídíà ní sálámọ̀ sí. tó ń gbé lórí nìyẹn tó ń gbà pé ẹ̀sìn nìyẹn èyí tí ó ṣe lóore láyé àtàlìkì àmọ́ ṣé kí ni jama ó gbàgbé ẹ̀ àfáà wa ni fòdóòlù lè kàlẹ́ àmọ́ máa ń ṣí ìdàpọ̀ gbogbo ìran aburú ọ̀rọ̀ tí ó kàn lọ́wọ́ kan ẹlẹ́sẹ̀ kó máa tọ́ pípé àwọn èèyàn mo máa ń rí lágbájá àti lágbájá kí ló fà á tán fi máa ń jọ ń sọ̀rọ̀ lọ́ọ̀dọ̀ lọ́wọ́ gọ́gù afọwọ́ sọ yí pé madagascar ṣàìtọ́n bákan náà ẹni bá fẹ́ sínà fún ṣàìtọ́n kó gbà á lọ́mọṣẹ́. tí ó ma darí ìgbésí ayé rẹ̀ kó sáà máa dáwọ́ ọ̀sẹ̀ òbá kan. ọ̀rọ̀ tí òbá kan ló bá ṣe kí ni jọba dá sí. ló fi já sí pé àwa àbú ẹja wọ́n ìyàwó wa. tó o bá ti dé lára ni ẹ̀ ó bá tún ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ni kí ló ṣẹlẹ̀. àmọ́ àwọn ọmọ ìta sẹ́yìn ẹ̀ ẹ̀yìn ìta sẹ́yìn ẹ̀ ṣùgbọ́n pé nǹkan ń ṣọ́ ọ̀nà ẹ̀fún pé kó bá ṣe wọ́n náà ní ṣe kí ni wọ́n náà ní ṣe ìgbà mélòó lẹ́bi jọ jókòó pílánì ọ̀rọ̀ ọmọ ti yín ọmọ lọ́bọ́já ẹ̀rọ gẹ̀rù kan ọmọ kan ṣòkòtò ẹ̀rọ ṣe báyìí òun lè wá ń jókòó sọ àwọn ọmọ tí wọ́n àmì ti ń dàgbà lọ́wọ́. àbẹ́ mọ̀ pé ìgbà ń pa bàdàbò wá dájọ́ lórí gbogbo tá à ń ṣe ìfá ìwọ náà ò tí ì ṣàṣeyọrí ò tí ì ṣàṣeyọrí ó kọ̀ ló ti ṣàṣeyọrí ni ṣe bá ọmọ ọkùnrin ẹ ló ti ń dàgbà yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nítorí pé o lè ná ló ṣe ń tẹ̀ fún ọ ní ìsìn tó ti ga tó àrí ṣẹ́dídẹ́ ọmọra rí tí wọ́n bá ń ná bí ìṣẹ́jú mélòó kan láti máa ṣe kíní àti máa wọ́ ó wà ní wò ó wọ́n ló ní gbèsè ayé bá ṣe wẹ̀ ní fún ṣe kíní kó sílé ayé ẹ̀ afáwọn abúlùkọ yìí màlẹ́ rahmatullah afáàní fa imsaaku fudul al-kalam fa imsaaku fudul al-kalam yasudu ani utilikal abewabi kulli a. afáwa ni tó o bá fẹ́ jèrè wo ọ̀rọ̀ tí o bá kàn ọ́ lọ́wọ́ tí o bá kàn ẹ́ lẹ́sẹ̀ má ṣe kí ni o má dá sí o. ọpọlọ tó fi máa ro bísínẹ́sì tó ṣe tí ayé wo fi chẹ́ǹjì báyìí kẹ́nìkan wá da òkúta sí ọpọlọ náà pé ẹ ẹ tún gbọ́ kó tún ẹ àmàtún rí nìkan mo lọ sí rí ṣé ká pé ká bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ má lè mí ẹnu mi lẹ ti gbọ́ pé àti chakú o ó wà ní láyé láyé yín ní ayé àti ní ayé yín tí wọ́n fáwọn ọ̀rọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ fẹ́ fẹ́ wá gbọ́ ilé ẹ má wà bí bàyìí mọ́. abiyalọba allah subhanahu wa ta'ala èyí tí a sọ yìí kí ọlọ́ba ìkẹlẹ́ àfihàn nìsánà sọ̀dá tẹ̀ nìkọ̀kọ́ wa inshallah rahman tó bá tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ á tẹ̀síwájú lórí mọ̀ọ́dọ́ yìí السلام عليكم ورحمة الله وبركاته صلى الله على محمد وعلى آله وصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته آه في سبيل الله ẹ bá àwọn tó jáde yẹn kọ́ ẹ àwọn padà sínú ilé. fi sabilillah kágbà béèrè kan lọ́dọ̀ ọkùnrin ìbéèrè kan lọ́dọ̀ obìnrin inshallah. fi sabilillah àwọn bá níbèrè kan lọ́wọ́ bismillah. tọ́lá bá ní béèrè ká lọ́wọ́ ká béèrè. lọ́wọ́ ìsìláàbù wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh wa antum wa laka mislu zalik. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أرقى فولون الله أترى إكيالون أتي ولا الله فندوها محمد أجاب بيري تي àwọn ọmọ yàrá béèrè nípa ọ̀rọ̀ àṣejẹ èèyàn ka èèyàn ha suratul fataha sínú wàhálà ó wá fọ́ nígbà tó wá fọ́ ó wá fi ṣe àṣejẹ fún yẹn lórí kílò ṣàṣejẹ fún fún bóyá onítọ̀hún yẹn ó ń fẹ́ àdìsí kíkan àbí ohun tọ̀hún yẹn kò rọ́mọ bí wọ́n tó bá jẹ́ àṣejẹ yẹn yóò bímọ bí onítọ̀hún yẹn ó ń wá àgbéga kan tó bá jà sí yẹn yóò ṣe kí ni yóò rí àgbéga tí a bá ṣe bẹ́ẹ̀ ṣe yẹn kúrò ní hálù sunna jókòó. àkọ́kọ́ ni wípé ọ̀ǹtú àwọn tá a bá ṣàkíyèsí tó ṣẹlẹ̀ lórí Facebook a rí pé ọ̀ǹtú a rí àwọn àfáà tí wọ́n sọ pé ọ̀ǹtú kò sáburú ń bẹ̀. a sì rí àwọn àfáà tí wọ́n ní àǹtú kò lẹ́rìí. eléyìí kọ́kọ́ jẹ́ ìfàǹfà lẹ́yà láàrin àwọn àfáà. àmọ́ tí bá fẹ́ ṣe déédéé láàrin ọ̀rọ̀ yìí a sọ yí pé ẹni tó fẹ́ hàn tún in tó fẹ́ hàn kó kà á sínú omi kó kà á sínú kíni omi torí in tó hàn ló fẹ́ fọ̀ àbẹ́ẹ̀kọ́ kí ló fẹ́ fi fọ̀ omi kó kà sínú omi. omi. ẹyọ kan nù. ẹlẹ́ẹ̀kejì ni pe anábìwá Muhammad sallallahu alaihi wa sallam ààríbi tí ànábì tó ti ní kíyàn hàn tú olùbóyé wọn ò sì yàn tú lójú ayé sọ sọ káàkà yẹn ìyẹn fi wá lọ́kàn balẹ̀ ju ká ṣe kí ni o ká hàn lọ. a àwọn sọ̀hábà bí àfáwọn Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu ipe ó hàn tó a rí àfáwọn Ali radiyallahu ta'ala anhu ikú ọ̀nà ṣe kí ni ntụ. náà hàn tó àmọ́ èyí tó fi wá lọ́kàn balẹ̀. òun náà ní ká dúró lórí ìtàn fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. nínú ọ̀nà tá a fi ń bá ṣòfin nínú sharia Islam wọ́n ń pèsè kanú zadu zaria zadu zaria òfin yìí ẹni tó fi sínú ẹ̀sìn ànábì wa Muhammad òun náà ní imam na Maliki bùnà anas aleyhi rahmatullah mamaliki ló gbé òfin wa ika àwọn kankan bẹ́ẹ̀ ń gbà mí tá a bá ṣe kò sí láìfi bẹ́ẹ̀ àmọ́ tá a bá ń tẹ́ pẹ́lẹ́ àti máa ṣe yóò padà tì wá lọ di kí o ìdè láìfi gbòdògbòye kó lè bá wá dáadáa tí ẹnìkan tó jẹ́ ordinary muslim tó wá wọlé abu amina tó wá bá wàhálà dúdú méjì àti kó tàdá ẹyọ kan àti ọ̀pá tàdá náà kò sọ nǹkan kan ó kàn rí bò ó kàn rí nǹkan ẹnu lè kí ló máa sọ nínú rẹ pé ah àfáà iná ṣe kí ni ó náà dáyọ lóhùn ìjó kọ̀ fún ìsìn pàápàá nìyẹn àfáà iná ṣe kí ni ẹ̀ dá mi lóhùn ó náà dáyọ lóhùn torí wípé láwùjọ wa lónìí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí àmójú táwọn èèyàn ṣe kí ni o táwọn èèyàn fi wò wọ́n. zado zẹ̀rí a kí ẹ ṣe kí ni jàmbá o kí ẹ jìnnà sí i. tá a bá pélé iye a gbọ́dọ̀ wá gbọ́ náà yìí pé ẹni tó fẹ́ ṣe àṣejẹ fún yàn fásitì àlókà ní tòótọ́ ẹja àrọ̀ àti ewé ọ̀mísìmísìn àti ewé àjá ọ̀bàlẹ̀ àti atare àwa ní kí ló fẹ́ ṣe ó ní kíka ayé máa kà á kágbègbè alẹ́ bá ṣe kí ni kò lè bá a gbá ṣe kíka ayé máa kà á yàn àti àgbéga ìta ṣe lórí yẹn ní àdúrà àtijọ́ kọ́ nìyẹn wọ́n ṣe kí ni torí àtijọ́ yóò jẹ́ tọ́jú lọ yàgbẹ́ ìdànù ni àyẹ̀ ẹ̀kọ́ àmàdúrà ni ó máa ṣe kí ni o ò ní ó máa ṣe àdúrà ni ó máa ṣe kò sí àtijọ́ ẹ̀kan tí yóò jẹ tí yóò fi lówó lọ́wọ́ wàá bùtẹ́gùn rìsìkọ́n ìndàlá tẹ́lá ń wá rìsìkì aláàlẹ́ máa ṣe kí ni o aláàlẹ́ máa bẹ̀ ẹ sì pé àwọn àfa ṣàlàyé fún wa nú ẹ̀sìn àsìbáàbò rìsìkì nígbà tó sàlàyé àwọn ojú pọ̀nà tá a lè gbà wá rísìkì wò kọ́ kò sí kẹjẹ àṣìjẹ́ ń bẹ̀. ẹni tó wọ́n wọ ní ìsìn àṣìjẹ́ kọ́ ni ó ṣe kí ni kọ́ ni ó jẹ èyí tí ó pọ̀ jù ní ìsìnkì sáàr nínú àwọn ọ̀nà tó máa ń gbà ló sábà rí fún yàn nìyẹn àtàwọn àṣàr lọ́bìlá àtàzánì faradan wà ń tàn kọ́ ìrùn wàrísì. رب هب لي من الصالحين ربنا هب لنا من ازواج وذرياتنا قرة اعين bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí àṣìjẹ kan tí ó ṣe kíni jama tí ó jẹ lórí yẹn tònítorí ẹbí ẹ̀ ṣe jẹ́ nìyẹn kò sí àṣìjẹ nínú ẹ̀sìn wa yìí wallahu ta'ala a'lam lọ́dọ̀ àwọn obìnrin lọ́dọ̀ àwọn obìnrin tí ò bá sí ìbéèrè lọ́dọ̀ àwọn obìnrin ṣùgbọ́n ok ọ̀yà bìsùn náà yọ̀ kan. Wa alaikum salaam.